ìmọ̀ ló láti ní táwa yìí ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù ọjọ́ pẹ̀lú ajẹ́ yóò ṣẹ̀rù ẹran pẹ̀lú adìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àbá ọ̀yá yàṣẹ́wò yàṣẹ́wò ni ó máa bá yàṣẹ́wò yàṣẹ́wò ni ó máa bá ká. Ah, ẹ̀yin kan lè o ẹ̀tún dàbí ọgbọ́n ẹ̀tún gbẹ̀rán irọ́ yín ò jẹ́ àbá èké ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í pọ̀yàn bẹ́fẹ́ dà lápáta ẹ̀jẹ̀ àgọ́ bẹ́fẹ́ dà lápáta ẹ̀jẹ̀ àgọ́ fẹ́. ẹni ń wá wọn lọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹ̀ràn mélòó lẹ pa nínú oyún ìríran yín ọ̀fẹ́ màá ní. Gbọ̀nrán ẹ̀yin ọ̀fẹ́ máa ní, àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní, ìgbàlàlá omi, ọ̀fẹ́ máa ní ìgbàlàlá omi, ọ̀fẹ́ máa ló jẹ́. Àdúrà tí ẹ̀rí yẹ ẹ̀tọ́ ẹ̀ sí ní, àwa àórèrè jẹ́ a ò ní jogún àbámọ̀ a ò ní pòfo gbogbo ṣòro ayé wa ó ti bòdò lọ àlà ó ti bòdò lọ ó ti bòdò lọ gbogbo ṣòro ayé wa ó ti bòdò. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم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 bẹ́ẹ̀ náà wá ní ẹni tí ọlọ́run tó bá sọnù sẹ́ni tó lè fọ̀nà mọ́ ọba allah A dúpẹ́ fún ọlọ́run ọba tó fi ojú ọ̀nà tó fi wá sí ojú ọ̀nà ìsìn islam a ń bẹ lọ́run ọba àdánwò tí bá ọmọ ẹ̀dá tí ó sí islam wọn mọ́jọ wa a tún kíra wa káàbọ̀ sórí ètò a ọba torí ọba ọlọ́run ni ẹ máa ṣe ìrántí ọ̀rọ̀ ọlọ́run ọba láàrin ara yín nítorí pé kí ni ọ̀rọ̀ ọlọ́run ọba yóò máa ṣe mòmìnì ní àǹfààní mòmìnì òdodo onígbàgbọ́ òdodo ní ọgbọ́rọ̀ ọlọ́run ọba tí ó ronú sí òun náà ni yóò mú lò òun náà ni yóò tún máa pèpè sí orí ọ̀rọ̀ ọlọ́run ọba toró nígbàgbọ́ nínú ọlọ́run ọba ó sì ọba àtàwa àtàwa wa. wọ́n sàṣe ní sábàbí oríire fún aláyé àti ní jọ́gbìndé àlùkìyàwó kókó orí ọ̀rọ̀ wa ti tòní ó náà nípa ká ṣọ́ra fún àṣeitọ́n àṣeitọ́n ọ̀tá wa ní ọ̀tá anábì baba ńlá wa ní anábì adam alayhi salatu salam. nítorí pé kí ni òun náà ló ṣe sábàbí tí a fi lé anábì adam tí a fi mú kúrò nínú ọgbà àlìjẹ́nà nítorí ìdí eléyìí èmi pẹ̀lú rẹ agbọ́dọ̀ rí pé kí ni aṣọra fún àṣetán à ń bẹ náà ọ̀rọ̀ mẹ́jọ kọ́ jẹ wá lérè lónìí àṣetán ẹni ẹ̀kọ́ ó di ọ̀pọ̀lọpọ̀ lérè lónìí látara pé ọ̀pọ̀lọpọ̀ ń pera rẹ̀ ní mùsùlùmí ń bá wọn bọ̀ nǹkan ní ìyàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala tásìmọ̀tí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún anusúrátì alimoran tọ́lọ́n sọ pé inna dina inda Allahi al-Islam ọlọ́run fi yé wa wípé dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run ọba òun náà ni ẹ̀sìn Islam kò sí ẹ̀sìn míì tá à ń pè ní ẹ̀sìn tí ọlọ́run ọba tẹ́wọ́ gbà àti kọ́ pé kí òun náà ni ẹ̀sìn Islam tí a bá gbàgbé ìtẹ́sọ fún wa wípé látòrí anábì Adam alayhi salatu wa salam tí tó fi dórí anábì Nuh alayhi salatu wa salam arí kárìnì mẹ́wàá kò lóhùn gbogbo wọn pátápátá orí ìsìláàmù ni a ìsìláàmù ni wọ́n ṣe báyìí gbogbo ànábì ọlọ́run ọba ìsìláàmù ni wọ́n ṣe kí wá ló dé ìwọ bàbá tí wọ́n ní àjọ kan pé ẹ̀sìn míì tún ń bẹ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba sí islam báyìí ọlọ́run ọba sọ fún anú sóràtì alimoran aya 85 sọ pé ọlọ́run ọba ta'ala ń sọ fún wa الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين gbogbo ẹni tó bá sojú kòkòrò tó bá lọ mú nǹkan míì wá yàtọ̀ sí ẹ̀sìn islam gẹ́rẹ̀ islam jìnà tó lọ mú wá lẹ́sìn àwọn ẹ̀sìn pọ̀ ṣùgbọ́n sí lọ́dọ̀ ọlọ́run ọba ó náà ní ẹ̀sìn islam ìwọ bàbá ìwọ ọ̀yá ìwọ àfá tí wọn náà ń kà á tí kò nígbàgbọ́ nínú alukoran nìkẹ́rì ni àfá lónìí láàrí tó rẹ́pẹ́ gẹ̀ẹ́ ibi dánbá ti ń bọ́ ọgún jọ wà ń bẹ̀ ni mùsùlùmí lónìí ibi dánbá ti ń bòsà wọ́n jọ máa bòsà ni wọ́n jọ máa sọ̀rọ̀ ó lé ti ń bọ ọrọ̀ bẹ́ẹ̀ náà àwọn ní yé rí àáfà nínú wọn náà àwọn ti ń bọ mùsùlùmí nínú wọn báyìí àáfà ló ti lọ bá bẹ́ẹ̀ náà Ògún gbogbo àwọn òsà òsà òsà yìí ó rí pé kíni àwọn mùsùlùmí lọ́ba ń bẹ̀ ìwọ bàbá ìwọ ọ̀yá tí ò nígbàgbọ́ pé alukurani kẹrì ó sọ fún wa pé kò sí ẹ̀sìn mi lọ́dọ̀ wọn náà ọba tọ́lọ́ sọ pé wọ́n mọ̀ yẹ tàgẹ́rẹ́ ìsìlámù ìsìlámù dínà fọláyìn yóò bá lómi o wọ́n wà fọlẹ́n láíláí fọlẹ́n ìgbàlùmí àní gbà lọ́wọ́ rẹ̀ kí wọ́n wá mọ́ bẹ́ẹ̀ wà wúwa fi lè àkírẹ́ tún mí nínú kàfírí tó bá tún wá dijọ́ gbìndé àlìkíyàmà ń tàn yóò tún wá wà nínú àti àpòfò ọlọ́mọdé àpòfò láyé àtàlìkíyàmà ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ilé òfin yé wa gbé àfíẹ́sì Islam náà lè sí lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo mùsùlùmí pátápátá ọgbọ́dọ̀ ní belief ọgbọ́dọ̀ nígbàgbọ́ ike àgbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkan míì àgbọ́dọ̀ pé nǹkan míì àyàfi kí ni àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala

ويعقوب كلا هديناه ونوح هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف ويوسف وموسى وعارون وكذلك نجزي المرسلين وزكريا ويايا وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليساء ويونس ولوط وكل فضلنا على العالمين gbogbo àwọn ànábì yìí àwọn ànábì ọlọ́run ọba ni òun jí sí ọlọ́run ọba ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á jí sí ọlọ́run ọba fún wa ẹ̀yìn ẹrú sí ọlọ́run ọba kí wá ló dé tèmi pẹ̀lú rẹ̀ táàfẹ́ ní di òpó ẹ̀sìn Islam mú kí ló tèmi pẹ̀lú rẹ̀ táàfin ní mọ̀ pé ọlọ́run ọba náà lọ́lọ́run ọba tó yẹ ká máa sìn kí ló a á máa jẹ ìgbà tí wọ́n bá ànábì sallallahu alaihi wasallam pé wọ́n ànábì ọlọ́run ọba ìwọ Muhammad sípù lánàá rabbaka júwe ọlọ́run ọba rẹ fún wa wà wá fún wa Muhammad sallallahu alaihi wasallam kul sọ sọ ihe ọba ní gbogbo ẹ̀dá Allahu sọ́mọ̀dì lámìí ẹ̀lìdì ọlọ́run bó bímọ wọ́n lámìí yóò lẹ́dì bílẹ̀ tí a ti pẹ́ nìkan ti rábì wọ́n lámìí ẹ̀kùn láwù kúfúwánà àhàdà. Eré ó fi yé wa ife àṣẹ ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo náà ni ọlọ́kọ̀ sọ́ba ọlọ́run méjì kò sí mẹ́ta kò bí wọn bẹ́ẹ̀ náà lẹ́nu kò sì bí. Báyọ̀ ọlọ́run tó sọ fún wa ní Súrọ́tì Àníhàm wípé kólé قل إن صلاتي ونسكي ومعياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الله سبحانه وتعالى سبحانه في كل هو محمد صلى الله عليه وسلم صفوان صفوان عليهم ري إنني هداني ربي إلى صراط مستقيم آه داجو داجو آه الله أباني اتمسوا جوانا بمسوا جوانا صراط المستقيم وجوانا سارني ojú ọ̀nà wo ni dina kìyàmà ojú ọ̀nà kan ni tó yẹ ẹ̀sìn tó dúró dédé mílẹ̀tà ibrahim a ojú ọ̀nà anábìwá ibrahim alayhi banlawanu alayhi salatu wasalam anifa ojú ọ̀nà tó pé tó mọ́ kege kò sábà wọn bẹ̀ wọ́n mú nǹkan náà minal mushriki a mi ò jẹ́ ní tí ọmọ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala kúl ọlọ́run tó wá pa anábì lẹ́sẹ̀ sallallahu inna salati dájúdájú ìrún mi ò wà nusuki àti nǹkan tí mò ń dú nípa ẹran mi wa ma yáyà àti sẹ́mí ni wa ma máa ti àtikú ní lillahi rabbil alamin àti ọlọ́run ọba gbogbo ẹ̀dá ni la sharika lahu ìní sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ọba ìní jọ́sìn pẹ̀lú ẹlòmí pẹ̀lú ọlọ́run ọba wa bi zalika umirtu à ilé náà ní àsìpá mi láti wa anna awwal muslimin mo á jẹ́ ní àkọ́kọ́ tó jùpa jù sẹ́lẹ̀ fọlọ́run ọba ọlọ́run ọba ilé náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń sàlàyé fún wa látàrí pé ká mú ọlọ́run ọba lọ́lọ́run ọba bẹ́ẹ̀ náà sì ni pé ìjọsìn ọlọ́run ọba yìí agbọ́dọ̀ mú ìjọsìn ìkámọ̀ tí ọlọ́run ọba nìkan náà lè máa jọsìn fún ẹ̀yẹ ọlọ́run ọba ẹ ká wo suratul Maida aya seventeen kí ọlọ́run ọba wí nígbà ọlọ́run ọba yahudu nasara tí ń sọ pé àwọn àtàwọn nasara tí ń sọ pé àwọn ọlọ́run ọba ọlọ́run á

يبين لكم على فترة من الرسل تقول من جاءنا من بشر ولا النذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير ẹ̀yẹ rísìn ọlọ́run ọba báyìí ọlọ́run tún sọ fún ẹbí wa ìdíkọ́ ọ̀lẹ̀ Musa nígbàtọ̀ ọlọ́run bá ń sọ fún ilé káwọ̀mí ń sọ fáwọn èèyàn rẹ̀ ya káwọ̀mí èèyàn èèyàn ní ìkòrò ní mẹ́tẹ̀lẹ̀ àà ẹ̀rẹ́ tí ìdẹ̀rọ tọ́lọ́run bá ṣe léyìn lórí ìjà alẹ́fíkun àmbíyà ọlọ́run ní ká ẹ̀yin bá ní Israẹli ọlọ́run ju àwọn ànábì jáde kú lára yín wọ́n jẹ́ alákùn funyi fún yín ní agbára fún yín níjọba wà táàkùn tọ́lọ̀ ń gbé fún lọ wà máa tún ti àádẹ́mínà tọ́lọ̀ wọn bò fún ẹlòmíì síwájú yín nítorí ìdílé agbọ́dọ̀ rí pé ni ìjọsìn fọ́lọ́run ọba lọ́kan ṣoṣo súrátù máìdà báyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ 72 láti mọ̀ yí pé ọlọ́run ọba nìkan ọlọ́ni laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masih ibn Maryam ní ti pàápàá dájúdájú wọ́n ti ya kìfìrí wọ́n ya láìgbàgbọ́ àwọn wo ni qalu àwọn tẹ́ ń sọ pé inna Allaha dájúdájú ọlọ́ọ̀bá huwa al-masih à òun náà ni masih Isa ibn Maryam ọmọ Maryam wa qala al-masih anabi isa gangan wọn sọ pé ya bani israel ẹ̀yin ọmọ israel ibudullah ẹjọ́ sìn fọlọ́mọba rọ́bì ọlọ́mọba mi ọ̀rọ̀bàkùn ọlọ́mọba mi innahu dájúdájú man yushriku billah gbogbo tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó bá jọ́sìn tó bá mú ọlọ́run ọba míì lọ́lọ́run ọba yàtọ̀ sí ọlọ́run ọba ni faqad haramallahu alayhi janna ọlọ́run ṣe àlùjẹ́nà nìkan ó ṣe é léèwọ̀ fún tàn níbo wa ní ọwọ́ wa ma'wahumun nar inú náà ní ọwọ́ wa ma lidh-dhalimin min náà gbogbo alábòsí pátápátá ọlọ́run ọba الذين قالوا إن الله ثالث ثلاثة نجي بابا داجو wọ́n mọ̀ sí yẹ kọ́ọ̀lù iná nàta àwọn tó sọ fún mẹ́ta lọ́lọ́run ọba wà má mi ìlà kò sí ọlọ́run ọba mi ò ìlọ́lọ́ ẹ̀fẹ́ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni wàhídùn òun náà wà ní kan ni lẹ́yẹmọ́sánná lẹ́dínà káfàrò mílíọ̀n a á fi àìlẹ́sẹ̀ lérò a sì jẹ wọ́n afàlẹ́ di náà wọ̀yẹ́sẹ̀kìrù náà kọ́nà ọba kó sàforíjì fún yí wallahu ghafurur rahim a ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba aláforíjì ni ọba oníkẹyẹ man masihu ibn maryam a masihu da wa ngiyo anabi isa da wa ngiyo idi ko jẹ́nà kankan àdìgẹ́ ni illa rasulu àdìgọ́ jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba ni kọ́dí kallati min qabli rusulu wa ummu a gbẹdájúdájá àwọn tó ti kọjá lọ àwọn náà ti jójíṣẹ́ wa ummu ẹ̀ lọ rí mọ̀mọ́ rẹ̀ siddiqo olódodo ni kánú ya kùlẹ̀ ni wọ́n máa àwọn méjèèjì àti isa àti mọ̀mọ́ rẹ̀ wọ́n ń jẹun ń dòrò fífa nùbà yìí ìnà láhùn lè àyà tí wo bí ọlọ́run bá ṣe ń ṣe àwọn àlàyé rẹ̀ fún yìí tún mọ̀ ń dòrò àná gílò lẹ́yìn wa máa ya kẹfì lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀yẹ rí sin ọlọ́run ọba ilé òfi yé wa pé kúlì àtàbùdúnà min wala mẹ́fọ́ àtọ́ ibi kò sí dáúdá ọlọ́run wa tá ń wí o a ah, ọba olùgbọ́ ni ọba onímọ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀yẹ rí sin ọlọ́run ọba ìwọ àfà kí wọn náà wá gbọ́ nísìn níbo ló ṣe àwọn àyà ìsí tó ń sọ pé ọlọ́run kan náà là ń pe ọmọ ènìyàn lọ́lọ́run ọba Mariam náà lọ́lọ́run ọba ìwọ àfà torí ìjẹkújẹ tó jẹ ilé olókùtọ̀ káàkiri èsì túbá lọ sọ́dọ̀ ọlọ́run bá èèyàn mélòó lọ tara rẹ mọ̀nà èèyàn mélòó lọ tara rẹ gba ìsìláàmù èèyàn mélòó lọ tara rẹ tó ń jọ́sìn fọ́lọ́run ọba tó máa tó mọ̀ pé àjẹ́ ọkùnrin bàbá òní pé kọ́ mọ ọlọ́run ọba nìkan náà lòun lòun jọ́sìn fún àti lórí ìjẹkújẹ ẹ Christmas ló dé nìyí àwọn náà wọ́n mọ yí ọ̀nà ọ̀rọ̀ ọlọ́run ọba padà tó ẹgbẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ó ṣe kéde ó ṣe àwọn Christian ó ṣe kéde ó ṣe obìnrin wọn ní aláàlú fún mùsùlùmí ni túmọ̀ wọ bàbá ìwọ àfà ìwọ náà lọ́mọ lọ igi obìnrin musulmi pẹ̀lú ẹni tí èsì mùsùlùmí níbo fọ̀rọ̀ náà bá kí lọ fẹ́ sun wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí ìjẹkújẹ ilé ayé nítorí ìdílé agbọ́dọ̀ rí bí kíni fún ètè ṣètọ́n torí àṣetọ́n yẹn ní ẹ̀kọ́ ó ti sọ pé kíni òun di ọmọ ènìyàn òun ó di ọmọ ènìyàn níwájú òun ó di ọmọ ènìyàn lẹ́yìn òun lọ́tún ní lọ́sì ni òun ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn òun iwu ọ̀yá ìwọ́nà tó ń bá wọn lọ orí òkè nítorí ilé ayé torí ọmọ tó ń wá torí owó tó ń wá ọ̀fẹ́ ma lọ dùbẹ̀ ìbẹ̀lájọ́ àti ìgbà tó wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ wọn ní syndicate wọ́n ní àṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́bọ àwọn ológun ọlọ́wọ́ bá ta'ala ni ọkọ rẹ ni kan alárìkọ̀ àti pọ̀ pẹ̀lú àwọn ológun yìí pẹ̀lú àwọn pásítọ̀ àwọn gbogbo àwọn àfá àwọn alúfádé pèrè àwọn láàfẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀sẹ̀bọ̀ ní wọn ní pèrè àwọn láàfà ẹjá páyà ọlọ́run ọba ẹjá páyà túbọ̀tán ẹjá páyà ní sàárè ẹjá páyà jọkọtọ́ bí ó fi ilé ayé sílẹ̀ ọ sọ pé ayé okú ọ̀run àgò ọjàbọ̀ gbogbo ọ̀fọ̀ tó ọpa gbogbo ògèdè tó ọpa gbogbo ògùn tó ọ̀sà wà láì òfin ayé lẹ́jọ́ kan kò sẹ́ni tó wáyé tí ò ní tuba àbọ́kí á lọ fẹ́ jẹ́ fọ́nà wọn bá subhana wa ta'ala nítorí ìdílé ẹ̀yẹ rí sọ ọlọ́wọ́n bá ẹjá páyọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá bá lé kí ọlá ń sọ fún ẹni suratu Maryam ẹ káwọn tí ọlọ́wọ́n bá tí nàbí Isa alayhi salatu tó náà sọ fún ara rẹ̀ nǹkan àkọ́kọ́ orí ẹ̀mí mímọ́ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nìkan lọ fẹ́mi sí lára nígbàtí wọ́n bí mọ́ ní nígbàtí wọ́n lọ béèrè lọ́rẹ̀ fa asharat ilayhi ọwá tọ́ka sí ọmọ mi qul kayfa nukallimu man kana fil mahdi sabiyya àwọn èèyàn rẹ̀ wọ́n sọ pé bóòlù àwọn sì máa ọmọ fóun lo bóòlù àwọn sì máa bá sọ̀rọ̀ bóòlù tó fẹ́ gbọ́n ìwọ bàbá ìwọ ọ̀yá ìwọ tó nígbàwọ́ pé ọlọ́run ọba ni nàbí Ìsá alayhi salatu wassalam ó ní kọ́ọ̀lá ìní Abdullah ìní ẹrú ọlọ́run ọba ní mí ó ti pera rẹ̀ lẹ́nu ọlọ́run ọba atani al-kitaba ọlọ́run fún mi ní tíra tíra wo ni wọ́n lọ sí fún ànábì Musa ní àtàwùrà bẹ́ẹ̀ náà ló fún ànábì Ìsá ó ń fún ní waj'alani mubaraka ọlọ́run wá ṣe fún mi ó ṣe ìbùkún ó ṣe àlùbáríkà fún mi àyìnà mọ̀ fún gbogbo tí n bá ti dé wọn ní kí ìbùkún kálùbáríkà ọmọ ẹ̀jẹ̀ tèmi ànábì Ìsá lọ́sọ lè ìgbò lọ́fẹ́ fi lè ṣe Al-Kùránì ló ń fi lè yé wa o kí ẹni pé ẹ̀sìn ọlọ́run ọba lẹ̀sìn Islam wallahi ẹ̀sìn ọlọ́run ọba ni mo tó kúra sí nínú tí mo yọ ọyàn kó nínú agbo Islam kọ ọmọ sọ pé ẹ̀sìn mi kó ọmọ fi wí ẹ̀sìn Islam tàbí kọ ọmọ fẹsìn mi ó tó ń supafiti ẹ̀sìn Islam tàbí kò pèsè ẹ̀sìn islam yìí pé eh, ẹ̀sìn islam ẹ̀sìn wọn ẹ̀wọ̀n ilé ìgbà ilé náà tó pè gbà ju ẹ̀sìn islam náà ó jẹ́ ọ̀yẹ̀ kó nínú agbo islam àyìnà máa kó nìtún gbogbo bí ti ń bá wa o ọlọ́run bá subhanahu wa ta'ala ó fi ń yé wa nínú suratu Maryam yìí pé gbogbo bí ti wá tó máa jẹ́ ní alibarika ẹni ìbùkún wa ò sọ níbi sọ́lá tẹ́gọ́ báyìí ọlọ́run wá mi ó ṣe àsọ́ọ̀lẹ̀ fún mi ó pa mí láti ẹ̀fún kì í máa kírun gbogbo àwọn ẹ̀nẹ́bí ọlọ́run mùsùlùmí ni wọ́n ó ṣe tí láti sọ pé láti orí ànábì ànábì adam aléìsọ́láti ọ̀sán tó fi dórí ànábì náà gbogbo kárùn mẹ́wàá yẹn ten kárùn ni wọ́n gbogbo wọn ìsìlámù ni wọ́n fi bẹ́ẹ̀ náà ànábì musa ni ànábì ibrahim ni ànábì ismail ni gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátápátá ìsìlámù ni wọ́n fi. ọ̀sán níbi sọ́láàtì wọ́n pa mí láti pé kí n máa kírun o lè béèrè pé kírun wákàtí márùn-ún má béèrè lọ́ọ̀ má béèrè lọ́ọ̀ mi muhammad sallallahu alayhi wa sallam òun ni wọ́n fún ní wákàtí márùn-ún ṣùgbọ́n ni kùránì fi yé wa ibi àá ń pa mí láti pé ní kí n máa kírun wọ́n ti zaka àti kí n máa yọ zaka kí n máa ṣàfọ̀mọ́ nínú àwọn nǹkan mi dúkìá ni máa dùn tó lè hàjẹ́ níwọ̀n bàbá tí máa ń sẹ̀yìn bákan náà ọlọ́run tó wá fẹ́ tẹ̀síwájú ọba ara bìrì wàlìdá a fẹ́rin kankan sọ pé wà bìrì wàlìdé ni torí pé kí ni kò ní bàbá ẹ jẹ́ ká ṣe làákà mẹ́rin kò ní o ọlọ́run bá ń sọ fún ẹgbẹ́ wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó pa mí kíkí máa ṣe dáadáa bí kí ni bí wà lè dáàtì sí mọ̀mọ́ mi wọ́n fi mọ̀mọ́ nìkan náà lórí láyé wà lámìyàn jahali ni jabbara shakiya a kí má jẹ́ kí ni kí má jabbara ẹni àti má jẹ́ yẹn pa olórí ibú èèyàn kí má jẹ́ olórí ibú èèyàn sàlámù wọ̀yẹ́wọ̀mọ̀ àmóòtù níjọ tó ń tí wọ́n gbẹ̀mí mi tọ́nà wọ́n gbẹ̀mí mi wọ̀yẹ́wọ̀mọ̀ abúwàsọ̀lẹ̀ hajjẹ́ níjọ tọ́nà bá subhana tí ó gbẹ̀mí dìde wọ́n tó ń dáṣọ ọjọ́ gbẹ̀mí àlẹ́kẹ́yà wọn nàbí ìsá lọ́sọ̀rọ̀ yìí tó ní ikú lè rìn ẹsẹ̀ ikú kọ́ lè rìn ẹsẹ̀ wàlá ìbéè ní mẹ àjí ní mẹ sàárè ń bẹ ìsáàbì ń bẹ àlẹ́kẹ́yàmù ń bẹ pẹ̀lú gọ́nà tó bá tọ̀sẹ̀ dìbò a máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ sàárè nípa yímánì nípa ọ̀rọ̀ sàárè àzábà sàárè àbí ìdẹ̀ra sàárè yawma abu salahiyya níjọ́ tó gbèmí dìde zaalika isa ilé náà ni ọ̀rọ̀ isa ibùn mariama ọmọ mariama káwò lọ́lẹ̀ haq ọ̀rọ̀ òdodo ni alladhi fi yamtarun tẹ́gbẹ́ ẹ̀ ń dàdà parọ́ mọ́ yamtarun tó ń pápá à ń dà parọ́ mọ́ anabi isa alayhi salatu wasalam man kana lillahi an yatakizu walada kò tọ́ fún ọlọ́run ọba kó mú ẹnìkan lọ́lọ́run kó mú ẹnìkan lọ́lọ́run ní ọmọ mọ̀nkánà lè láì kò tọ́ fún ọlọ́run ọba ayé takiza mi wọ́lẹ̀dì ibi kan ọ̀họ́ a máa ń ru ọlọ́run kọ́ máa ń ru ọmọ pọ̀ mọ́ ọlọ́run ọba subahana ikú bímọ subahana o mímọ ní fọlọ́run ọba náà ìdá hamra tọ́lọ́run bá ti palérò tó bá ti gbà á lérò pé ìdá àkọ́dà hamra tó bá alámọ̀rí kan tó bá ní kọ́ máa jẹ́bẹ̀ fa iná máa yà kúlẹ̀ láhùn kún kó ni kọ̀sẹ̀ ní máa sọ pé kún àti kó lọ́rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala wà inna Allah àdájọ́ ọjọ́ náà bá rọ́bì ọlọ́run bá mi ní ọ ọ̀rọ̀ bukun àti ọlọ́run bá yín fàbúdù ẹ̀yẹ rúṣùn rẹ̀ jọ́sìn fọ́lọ́run ọba náà ìwọ ìwà jọ́sìn fọ́lọ́run ọba náà ìwọ ìyá jọ́sìn fọ́lọ́run ọba náà ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ ọjọ́ ń gorí ọ̀rẹ́ rẹ̀ dà àwọn tẹ́ jọ bẹnu ọgbà Canada àwọn tẹ́ jọ bẹ ládùúgbò dà àwọn tẹ́ jọ bẹnu mọ́sálásí dà wọ́n àwọn ọmọ ti lọ èyàn rúṣin ọlọ́run ba fàbúdù kórìkọ́ jọ́sìn fọlọ́run ba azàsàrà ti mustaqi ilé náà ni ojú ọ̀nà tààrà ojú ọ̀nà wo ni ojú ọ̀nà Islam bali anabi Muhammad sallallahu alaihi wasallam ó fi yé wa pé kò ní sí nínú àwọn àlèhùnmọ̀ yìí o nínú àlèhùnmọ̀ ni tí ó gbọ́ nípa mi tó bá gbọ́gbọ́ ìbá muhammad sallallahu alaihi wasallam tí ó gba ìsìlámù wọ́n wọ́n fi náà ọmọ náà ni àbí wọ bàbá ó tọ̀sọ pé rárá kò sí náà mẹ́ torí ń gbàtọ́ náà bá subhana wa ta'ala tó ń ròyìn fún wa olóòndáná olóòndá aljanna annabi sallallahu alaihi nínú àdísì ìgbà tó ní gbogbo ẹni tó bá dáadáa kan gbogbo àdáadáa pátápátá ìsìnà ni gbogbo ìsìnà pátápátá nínú nìsáyí orí wọ́n wọ́n ibẹ̀ náà dákọ náà mẹ́ ṣe eléyìí náà tọ́lá ànábì sallallahu alaihi wasallam pé a ah, gbogbo ẹ̀tọ́ bá gbọ́ nípa ẹ̀mí èmi Muhammad sallallahu alaihi wasallam tí ó gbà mí gbọ́ ó sì náà ànábì lórí rẹ̀ sallallahu alaihi wasallam khatama nabi imamu mursali bali òun náà sí níṣẹ́ òun náà ni aṣíwájú gbogbo àwọn òjíṣẹ́ pátápátá alayhi salatu wa salam èyẹ rí sọ́nà ọba ẹjẹ́ káwọn ní suratu bakara nígbà tó náà sọ fún wa pé amana rasulu bima unzila ilayhi min rabbi wal mu'minun kullu amana billah wa malaikati wa kutubi wa rasuli لا نفارق بين أحد من رسلي وقالوا سمينا وأعطانا غفرانك ربنا وإليك المصير la yukallifu Allahu nafsan illa wus'aha lọ sí ìparí bákàrà ẹ̀yẹ ń sin ọlọ́run ba ọlọ́run ti yé wa nínú sọ́dọ̀ bákàrà pé àà amana rasulu bima unzila ilayna rabbi àà ká gbẹ́ nígbàgbọ́ nínú àwọn gbogbo àwọn òjíṣẹ́ pátápátá mo nígbàgbọ́ ní bima unzila ilayna gbogbo ẹ̀gbẹ́lú gbogbo jẹ́ sọ̀kalẹ̀ fún mi rabbi látọ̀dọ̀ ọlọ́run ọba ni wal mu'minun bẹ́ẹ̀ ni àwọn mùmínú nígbàgbọ́ kullu amana gbogbo pátápátá gbogbo ìfádàbára nígbàgbọ́ nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n màláíkà tí agbọ́dọ̀ nígbàgbọ́ nínú àwọn màláíkà ipe ẹ̀dọ́ ọlọ́run ọba ni wọ́n wọ́n jẹ́ wọ́n mú àìjọ́sìn fún màláíkà àìmọ́bọ màláíkà àìforíbalẹ̀ fún màláíkà ẹ̀rú àwọn náà ẹ̀rú al sófì ibrahim ọgbọ́dọ̀ nígbà bó oye sísọ kalẹ̀ lọ́nà ṣùgbọ́n ọ̀wá ní músẹ́ kan sí àyàfi kọ́ gbígbé ní inú Al-Qur'an Al-Karim gbogbo àwọn òjíṣẹ́ pátápátá bí a ṣe wí ni ọgbọ́dọ̀ nígbàgbọ́ nínú wọn ipe ẹ̀rú ọlọ́run bá ní wọn òjíṣẹ́ ọlọ́run bá ní wọn kò kò sí láàrin wọn ahadi mi rọ́sùn ní gbogbo àwọn òjíṣẹ́ wà kọ́ọ̀lù sẹ̀mínà sọ pé ah, àà wà ilé ìkẹlìmọ̀síìr gbogbo àdárí sí wa àdíọ́kan wa ni ìgbàgbọ́ wa ni gbogbo òkè ìgbòkògbódó wa ni jíjẹ mímu wa ni iná ìlò wa ni ikú wa ni ààyè wa ni àtàárà ni àfẹ́yàwó wa ni àbímọ ni gbogbo pátápátá wà ilé ìkẹlìmọ̀síìr ọ̀dọ̀ ọlọ́mọ àdán lámà padà sí èyẹ rísun náà wọn kálíbà padà sọ́dọ̀ ọlọ́run ọba ní tí ó rábọ̀ jẹ́ ẹja páyọ ọlọ́run ọba ẹ̀jẹ́ àmọ̀sọ́ ọlọ́run ọba náà lọ́lọ́run ọba kátìmọ̀ bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni báyìí kámọ̀ fẹ́sẹ̀ Islam ni kò sẹ́sẹ̀ ní ìmọ̀ gbogbo ọdọ́ ẹgbẹ́ ìjẹkújẹ òjòkọ́ gbádùn kó ní kó túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àmì náà ọ̀nà kó ṣe kó túbá ni lọ́mọ bínú àrárá ọ wọ́n bínú kó túbá ni túbù ilẹ̀ láì tó bó ti nà sóhà àmì àtẹni tó sọ àtàwọn àtàgbọ́ kó ṣe ń sábàbí oríire fún aláyé àtàlẹ́kẹ́hùn mọ́ ṣe ní ìbálẹ́jọ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ̀ wá ṣe mọ́sí adádọ́rùn mútọ́ adọ́rùn mútọ́ mi nìyàn gbọ́rọ̀ náà balẹ̀ ṣùgbọ́n nígbò ìsànfàní fún mọ́sí tiwa bẹ́ẹ̀ wọ́n náà wá wá sí azikí alábàríkà fún wa tábìlì máa ná sójú ọ̀nà tẹ́lẹ̀ wọn náà bíra rẹ léèrè ẹni ló dá sí tọ́lọ́ wọn bá ẹni ló fi ìbáwá yìí ẹni onímọ̀ yóò dẹ̀rù ayé yóò dẹ̀rù òjò pẹ̀lú ajẹ́ yóò dẹ̀rù ẹran pẹ̀lú adìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àbá ọ̀yá yàtẹ̀wù yàtẹ̀wù ni ó máa bá yàtẹ̀wù yàtẹ̀wù ni ó máa bá ká. Ah, ẹ̀yin kan lè o ẹ̀tún dàbí ọgbọ́n ẹ̀tún gbẹ̀rán irọ́ yìí ò jẹ́ àgbà èké ẹ̀tàn yìí ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í pọ̀nyán bẹ́fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgbọ̀ bẹ́fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgbọ̀ fẹ́. ẹni wá wọn lọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹ̀ràn mélòó nínú oyún ìrìnà yín ọ̀fẹ́ máa ní ìgbọ̀nrán ẹ̀yin ọ̀fẹ́ máa ní àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́ àdúrà tí ẹ̀rí yẹn ẹ̀tọ́ ẹ̀ sí ní àwa tá a ṣàdúrà àórèrè jẹ́ a ò ní jogún àbámọ̀ a ò ní pòfo gbogbo ṣòro ayé wa ó ti bòdò lọ àlà ó ti bòdò lọ ó ti bòdò lọ gbogbo ṣòro ayé wa ó ti bòdò.